بسم الله الحمد لله ثم صلاة وسلام على رسول الله وآله وصحبه أجمعين أتون كرا كابو فتي توسي لوري تو يتو واتي أبني القدوة àwọn ṣéèkù wa dr ismail kọláwọlé yunus wọn ti wà ní ìkàlẹ̀ láti máa bá ní tẹ̀síwájú kó tó di pé dókítà wa wọn bá ní tẹ̀síwájú ẹ jẹ́ àfi ẹ̀sẹ̀ kan dé ọ̀dọ̀ àwọn olùgbọ́wọ́ wa eléyìí tí a pè ní alukodowa travels and tours fún àǹfààní àwọn ń gbọ́ nígbà àkọ́kọ́ ilé iṣẹ́ yìí jẹ́ ilé iṣẹ́ tó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run láti máa fòpin sí oníranran ìpèníjà eléyìí tí àwọn alárajì wa wọ́n máa ń dojú kọ iléeṣẹ́ yìí onímọ̀ ṣẹ̀rí àtọ́lọ̀ ni wọ́n wọ́n tún wá mọ̀ nìkan wọ́n tún wá fi ṣe kíni iṣẹ́ ṣe tí ń túmọ̀ sí wípé bí iléeṣẹ́ yìí bá sọ pé tọ̀tẹ́ bá dé máka o ó fún ní nǹkan báyìí ẹ̀ ní dọ̀hún kẹ́ ẹ̀ bá ní kíni o kẹ́ ẹ̀ bá ní dúdú tọ́ba rí bẹ́ẹ̀ ní bá máa dòwò papọ̀ kò mọ̀ ní kábàámọ̀ àbí Allah subhanahu wa ta'ala kan lọ́wọ́ rẹ̀ tọ́yanjú kọ́lọ́n tó wọn wá ní sí fún wa ní iléeṣẹ́ náà ولا لا إله إلا الله Làbáyíká Allahumma làbáyí. Àwọn wo ló bá lọ láti ṣiṣẹ́ hajj aláṣẹ pé níbàámu súnà tànẹ́bí wa Muhammad ló jẹ́ wá ló. Ta ló mọ̀ torí àwọn olóòótọ́ kéré gan Ah, o tí ì gbọ́. Pé kí ni? Alikuduwa Travels and Tours Nigeria Limited Hajj and Umrah Services. Our provision. Àwọn ètò tí ń bẹ lọ́dọ̀ wa. Instrumental payment allowed. Àyè sọ díẹ̀ díẹ̀ bẹ fáwọn oníbàárà wa. Adigun spiritual and educative lectures. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ ń bẹ lọ́dọ̀ wa. Tíkẹ́. Tíkẹ́ tì tó dáa ń bẹ lọ́dọ̀ wọn. Madras medical care. Ìtọ́jú tó pegede ń bẹ lọ́dọ̀. Commendation close to Haram. Ibùgbé tó súnmọ́ ara mi ń bẹ lọ́dọ̀. Free Adayawa. Ẹ̀rọ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. Free building in Madina. Oúnjẹ ọ̀fẹ́ ń bẹ tẹ́ bá dé wọ́n Nàìjíríà ń bẹ lọ́dọ̀ wọn. Free in Mina and Arab. Kódà bẹ́ẹ̀ bá débi náà sí àràfà oúnjẹ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. Free ziyara. Ìsàyẹ̀wò sáwọn àyè tó ṣe pàtàkì lọ́fẹ̀ẹ́. Kó wá láti àdọ́dọ̀ Bridge, Lagos Ibadan Expressway, Ibadan Ọ̀yọ́ State, Nàìjíríà. Tàbá wa fẹ́ kò wọ́n sórí bá wọn dr ismail yunus kọ́láwọlé sórí whatsapp number wọn zero eight one four one eight four two four two four. àbí kẹ́kẹ́ nọ́mbà yìí zero eight one one five six five seven one four four. alukuduwa travels and tours nigeria limited hajj and umrah services ibẹ̀ ni ẹ máa lọ o. alhamdulillah wasalaatu wasalaam ala rasulillah. وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته أدوك فún Ọlọ́run Ọba Ọlọ́run Ọba tí ó yọ̀ǹda fún wa nípa ipe àgbálérò láti bẹ̀rẹ̀ prógrámù alálùbáríkà yìí tí Ọlọ́run Ọba sì jẹ́ kí ó ṣeé ṣe kí Ọlọ́run Ọba kí ó má ṣàjẹ́ kí ó wúlò fún ẹni tí yóò máa sọ àti àwa tí a máa gbọ́ ọ ní ayé àti ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama atọ́rọ ìkẹ́gẹ́ fún anábí wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ nínú program yìí oníranran ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni yóò máa wáyé níbẹ̀ yálà lábala èyí tó ṣe pé ẹ̀sìn fi máa ń lálàáfíà ó fi máa ń jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala èyí tí a ń pè ní al bóò ni àdìọ́kàn bóò ni ó sì yarantí bóò lèyìn ó sì là kúrò níbi ẹbọ èyí tọ́já sí pé máa ń ba iṣẹ́ ọmọnìyàn jẹ́ àkídà yìí àdìọ́kàn òun náà ní nǹkan tí ọlọ́run ọba tí ó gbé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó gbé wọn dìde ní tìtorí rẹ̀ àwọn òfin wọn lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n abala kí a ṣe ọlọ́run ọba kí a sí ẹbọ gbogbo wọn lọ́jọ́ sí pé níbi abala yìí òní wọ́n pèkì sí tí a bá lọ wọnú Suratun Nahl aya 36 ọlọ́wọ́ bá sọ pé walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́wọ́ bá sọ pé ní tí ò níyè méjì àti gbé dìde òjíṣẹ́ kọ̀ọ̀kan sí gbogbo àwọn àjọ kọ̀ọ̀kan kí ni a sì ní kí wọ́n máa sọ fún àwọn náà ní pé àní àbúdó lọ́ allah ọ̀nà ọba wa subhanahu wa ta'ala onìkan ní kẹ́ máa sìn wà ṣẹ́ níbo tọ́gùt kẹ́ ẹ sì jìnà sí gbogbo nǹkan míì tí ẹ bá ń sìn yàtọ̀ sí ọlọ́run ìyẹn ní pé àìsìn ọlọ́run ká tún máa jọ́sìn fún nǹkan míì ẹ̀tọ́ tí ó jẹ́ mọ́ ọlọ́run ká lọ máa gbé bá ẹlòmíì tá lọ wọnú suratul anbiya àyà twenty five ọ̀nà ọba sọ pé وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون ọlọ́run sọ wípé àgbédìde òjíṣẹ́ kan síwájú rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam illa nuhi ilayhi àyàfi kí a rán wáyé sí kò sí pé nǹkan tí a fi tá sọ fún nínú wáyé òun náà ni pé kọ́ máa sọ pé annahu ilaha illa ana kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún lódodo ju èmi ọlọ́run ọba wa subhanahu wa ta'ala lọ fa'budu nípa di eléyìí èmi nìkan òun náà ni kí ẹ máa jọ́sìn fún àti àwọn àyà míì èyí tí ń tọ́ka sí pàtàkì agbẹ́rin yìí tó já sí pé kò sí bẹ́yẹn ti fẹ́ sọ̀rọ̀ tí kò ní máa ṣàlàyé nípa rẹ̀ kódà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó bá gbé àwọn èèyàn dìde nǹkan tí máa ń sọ fún wa òun náà ni pé kí wọ́n kọ́kọ́ máa pe àwọn èèyàn sí eléyìí tábàlọ́wọ́ náà sọ́yìn Bukhari àti Muslim nígbà tí anábì gbé Mu'adh lọ sílẹ̀ Yemen bákan náà lára àwọn nǹkan tí a tún máa pè kẹ́lù nínú program yìí òun náà ni oníranran alẹ́ ibadat àwọn àjọsìn àti àwọn májẹ̀mú tó rọ̀ wọn àwọn tó jọ́ràn yẹn àti gbogbo àwọn nǹkan tí ó dìrọ̀ mọ́ wọn tí ó fi lálàáfíà tí ó fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala torí pé èèyàn ò lè ṣe ìjọsìn kan nínú islam àfikọ́ wà níbàámu sí ìlànà ti anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa rad nínú hadith tí ìyàwó aisha radiyallahu anha tí ó gbà tó wà nínú sahih muslim anabi ní pé ẹni yòówù tó bá ṣiṣẹ́ kan nínú iṣẹ́ ìjọsìn nínú àlámẹ̀rí tọ́já sí pé kọ̀wárí ẹ̀rí kankan láti ọ̀dọ̀ ọlọ́run àti ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam lérí ìgbésẹ̀ àbí ìjọsìn náà yóò jẹ́ nǹkan tí wọ́n dá lù láyà tí ò ní jẹ́ àtẹ́wọ́gbà bákan náà nínú program yìí a máa gbéyàwó níbẹ̀ lọ́lọ́kan ọjọ́ kan ìtànkè ní almuamalat almaliya gbogbo àwọn kan tó jẹ mọ́ business transactions banking and finance gbogbo àwọn iṣu yìí òun náà ni a máa ṣàlàyé yékéyéké níbàámu sí ìlànà ti ṣẹ̀ríà Islam torí pé kò sí nǹkan tí a wá bùkátà sí nínú ìsẹ̀mí ayé yìí tí ẹ̀sìn Islam tí ó ṣàlàyé fún wa kódà níjọ́ mẹ́jọ ìbéèrè tí àwọn èèyàn ń béèrè lọ́pọ̀ nípa rẹ̀ nínú nǹkan tí ó súyọ láìpẹ́ yìí òun náà ni POS tá a lè ṣe transfer through rẹ̀ àwọn èèyàn ń béèrè nípa rẹ̀ àáyànnàna rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run níjọ́ mẹ́jọ ìyà tí sẹ̀rẹ̀ islam ti ọkọ̀ sí tí a fi mọ àmọ̀dájú nípa àlámọ̀rí nǹkan tí a ń ṣe bákan náà lára nǹkan tí a máa ṣàlàyé fúnra wa nínú program yìí òun náà ni fikhul usra àlámọ̀rí nǹkan tí ó jẹ mọ́ fámìlì gbogbo àwọn nǹkan tí ó dìrọ̀ mọ́ nínú sẹ̀rẹ̀ islam òun náà ni a tún máa gbéyẹ̀wò níbẹ̀ náà bákan náà àlámọ̀rí tó jẹ mọ́ ti àwùjọ gbogbo àwọn nǹkan tí ń súyọ láwùjọ ní nǹkan tí kò bá ìlànà ṣẹ̀ríà mu gbogbo àwọn nǹkan tí ó jẹ mọ́ nǹkan haram èyí téèyàn dédi rẹ̀ nínú Islam gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àlàyé rẹ̀ kódà ti mọ gbogbo àwọn tó jẹ mọ́ medical issues èyí tó ṣe pé yóò fi wà ní ìbámu sí ìlànà ti Islam bó o la ṣe ṣe àwọn nǹkan wọ̀nyí tí a fi ní takotọ́ lọ́hùn àti ti anabi wa muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn àdánilẹ́kọ̀ọ́ èyí tí a wá sọ yìí ní tí yóò máa dúró lé lórí tí yóò máa jẹ́ nǹkan tí yóò máa tọ́ wa sọ́nà níbẹ̀ òun náà ni tírà ọlọ́run àti súnà anabi wa muhammad ìyẹn ni pé a níwì kankan àyàfi kí ọjà sí pé ẹ̀rí rẹ̀ kọ́ wá látọ̀dọ̀ ọlọ́run àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìbámu sí àgbọ́yé àwọn asálàfù sálíhì àwọn ẹni rẹ̀ síwájú èyí tí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó rẹkọmẹ́ndì wọn fún wa tọ́jọ́ sí pé ànábì ló kọ́ wọn tí wọ́n ti pegedé nínú àgbọ́yé islam tá bá ọ̀rọ̀ ànábì wa muhammad èyí tó wà nínú al tí imam malik gbà wá ànábì sọ pé taraktu fikum amrayn lan tadillu ma tamassaktum bihima. كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم anabi sọ pé òun ti fi àlámọ̀rí méjì kalẹ̀ fún yín léètọ́já sí pé tẹ́ bá ti tẹ̀lé àlámọ̀rí méjì hun ẹ̀ ní sọnù láíláí kí ni nǹkan méjì náà àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ni tírà ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìlànà ti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ kó yẹ wáyé pé kúdíẹ̀kúdíẹ̀ àti àwọn oníranran nǹkan tí kọ̀tẹ́wa lọ́rùn ti ń súyọ nínú àwùjọ ní ti ń bí òun náà ni pé a ti gbé ti ọlọ́run àti ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbé kalẹ̀ tí yẹn bá sì ti gbé tọlọ́run àti ti ànábì sallallahu alayhi wa sallam kalẹ̀ ti ń lo ìfẹ́ inú rẹ̀ irúfẹ́ àwùjọ bẹ́ẹ̀ kò ní jẹ́ nǹkan tó ṣe wípé yóò jẹ́ àwùjọ èyí tí ó ní ìfọkànbalẹ̀ èyí tọ́já sí pé ọ̀nà ọba yóò yọ́nú sí. tírà ọlọ́run àti súnà ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam táwa sọ wípé òun náà la máa dúró lé lórí la máa gbára lé nínú àwọn àlàyé tí a máa ṣe lọ́lọ́rin lọ́lọ́kan ọ̀jọ̀kan yóò wà níbàámu sí àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ torí pé ọlọ́run ọba sọ wípé والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم báwo la ṣe mọ̀ yí pé tí èèyàn bá àti ìlànà ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam àfikọ́ gbọ́yé níbàámu sí bí àwọn ẹni rẹ̀ síwájú ti gbọ́yé àyà tí a kàtá yìí wà nínú suratu tauba nínú suratu tauba àyà 100 ọlọ́run sọ yìí pé sallallahu alayhi wa sallam wọ́lá ansar àti àwọn tó gbà wọn lálejò tí a ń pè ní aráàlú madina tí wọ́n ran ẹ̀sìn lọ́wọ́ walladhina taba'uhum bi ihsan bákan náà ni gbogbo ẹni tí ó bá tó tẹ̀lé àwọn tawíyè bi ihsan pẹ̀lú dáadáa ìyẹn ni pé ọlọ́run ni a sì fi rí àlìjẹ́nà níbàámu síbi ọ̀nà ọba ti sọ sínú ààyè yìí bákan náà lára nǹkan tí ó jẹ́ àmọ́ pàtàkì wípé láti lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àti ti ànábì sallallahu alaihi wasallam yékéyéké àfi ká lo kí ni àgbọ́yé àwọn as-sahaba ridwanullahi alaihim àwọn tí ó bá ànábì lògbà òun náà ni ọ̀rọ̀ tí ànábì sọ nínú sunanu Tirmidhi nígbà tí ó sọ pé àwọn èèyàn wọ́n padà pín yẹ́lẹyẹ̀lẹ tó ṣe pé òǹkálukọ́ máa mú oníranran àgbọ́yé oníranran àdádálẹ̀ wá ṣùgbọ́n ànábì sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àdéhùn yá wà ní orí ẹ̀ àwọn tí wọ́n là kúrò níbi àdéhùn yá tó bá di ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama nígbà tí àwọn sọ̀hábà bí léèrè ó pé mankana ala mislima ana wa ashabi ẹni tí ọba ń ṣe tó dó lérí nǹkan tí ànábì dólé lórí àti àwọn sọ̀hábà rẹ̀ á sì rí pé àná wọn bá lògbà tí wọ́n mọ ìṣesí rẹ̀ àti àwọn tí wọ́n tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàábé yìí àti àwọn generation mẹ́ta èyí tí ànábì sallallahu alaihi wasallam tó ṣe ìyìn lé wọn lórí kí ọlọ́run bá kí ó ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí kó sí ní rọrùn fún wa kó sì jẹ́ kí ó wúlò fún wa ní ayé àti ní ọjọ́ ọ̀gbẹ́ni alkiyama ọlọ́lá ilaha illallah. òní jù báyìí lọ fún ti tọ̀sẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ anijọ́ mẹ́jọ lórí ìkànnì yìí ní dídá àsìkò yìí bákan náà fún àwọn abẹ́rẹ́ ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn wa bàbá àti ẹ̀ ń gbà láníyàn láti bá alukodowa travels and tours ti ṣe ájì papọ̀ ní ọdún yìí ẹ pe àwọn dókítà wa sórí nọ́mbà yìí o oh eight one forty one eighty four twenty four twenty four orúkọ tèmi ní abdul ahmed arufai adeniyi wa akhiru da'wana